الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين الصلاة والسلام على رسول الله الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó ní kí a máa wà ní ìkàlẹ̀ ní àsìkò láti wá gbọ́rọ̀ ọlọ́run ọba tí ó sì ń rọrùn òun náà ládá ọpẹ́ fún torí gbogbo tẹ́dá ó bá ṣe tọ́lọ́run bá ṣe ń rọrùn lórí ṣe bá a ṣe jòkó yìí tá dà ní ẹ̀pẹ́ káwà ń bí ẹlòmíì náà dà níyẹn ṣùgbọ́n látara àdíkẹ́ sí kejì tọ́lọ́run ò fún ní gbàráyè láti wà wọ́n bákanáà àtọ́wà ò pé ta torí ẹ̀ jòkó nínú tí ó lóore ní nǹkan ta wá lé wá ṣe ọ̀nà ni a tó fi ń bára wá dúpẹ́ tó pé lọ́wọ́lọ́wọ́ ta wà yìí ìjókòó tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àbíbẹ̀kọ́ àìmọye ìjókòó ṣùgbọ́n ètò dá wa lójú ni pé nínú iye tọ́lọ́run fẹ́ lèmi àti ẹwà yìí torí pé kò sí nǹkan kan tí a wá ṣe lórí ìjókòó yìí ju pé a wá lékún lọ́rọ̀ ẹ̀sìn lọ kìí pé owó la wá pín kìí pé nǹkan kan ni àwọn alọ́rọ̀ ayé wa bí kò ṣe pọ́rọ̀ ẹ̀sìn wa ní ogbèrà wa kí ni àwa máa ṣe nǹkan ẹ̀sìn tọ́lọ́run fi rọrùn rọ̀yàn lọ́rùn ó tọ́pẹ́ torí kò sí gbogbo ẹni tó pera ẹ mùsùlùmí náà ni ní máa ṣe irú nǹkan yìí àbára dúpẹ́ tọ́lọ́ ṣe rọrùn fún wa káwà ní ààyè kọ́lọ́mbà sùfánà wa tààlà kí ó túbọ̀ ṣe àlékún lódìdí ẹnì kọ̀ọ̀kan wa bákan náà tọrọ ìkẹ́ àti ìjẹ fún alẹ́bùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rí ọ̀nà ńláńlá tó kọ́ wà fáwọn ẹbìnrin ẹ̀rí gbígbà tá a dáa pọ̀ rẹ̀ gbígbà dáa láti sallallahu alaihi wa sallam àpínlẹ̀ ńlánà ìpòtọ́lọ́ tó sí kò sẹ́ni tó lè bá kò sẹ́ni tó tó lánàá lónìí àti lọ́la kẹ́nínà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wà mẹ́sọ́lù ahmad alamtawa ainu kọtún irú ànábì kò sí ojú kẹtọ́ lérú ẹ̀ ọba lọ ti ríyàn ríyàn ríyàn rí láyé kódà àìmọye president àìmọye kìíní kan tí wọ́n ti rí kò sí tó dàbí ànábì wà mẹ́sẹ̀lò ahamadalam tẹ́lìdé nísàáhù gbogbo obìnrin títí ń bímọ láyé àtẹ́ntó bí yẹn ńlá àtẹ́ntó bí olówó àtẹ́ntó bí onípò kò sẹ́ni tó bírú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun lẹ́rán fi ṣe àánú gbogbo wa à ń gbáwẹ̀ ẹ̀sìn à ń kírun, ẹni tí Ọlọ́run gbé rán, òun náà ni Ànábì. Láyé tá a wà yìí, ta ló ṣe dáadáa tó Ànábì lára wa? Kò sí. Ànábì ló ṣe dáadáa jù fún wa. Ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run, Ọlọ́run sàmọ̀ mú bá. Tábà tó wá ń tọrọ fún Ànábì, a mọ̀ tọrọ fún ní ẹwọ igbó, ẹ̀rẹ́dẹ̀kẹ́ wọ́n ní igbó yìí, tábà débẹ̀, abárígi ẹyọ kan abá gbogbo yòókù ilé ni àbí ilẹ̀ lásán igbó wá dà wọ́n pé igi kan ṣe gíní ìdàgbòsè ká tó lè pè nǹkan nígbó àárígi àbí koríko tó pọ̀ ń so àwọn kan náà dúró tà nígbà àwọn sọ̀sọ́lá àwọn náà náà sàhábà ìkẹ́ ọlọ́run lọ́lọ́run àti orí tí ó di tán kọ́lọ́sàn àwọn A kí ra wa kú ìkàlẹ̀ lọ́kùnrin wa àti obìnrin wa, um ní àdúgbò wa yìí, ní Ìlẹ̀dú àbí? Yáà Lateef street ní Ìlẹ̀dú. A bára wa dúpẹ́ t'Ọlọ́run ṣe èyí nírọ̀rùn fún wa. A kí wa lọ́kùnrin wa àti obìnrin wa, a kú iṣẹ́ Ọlọ́run, ìbádà, k'Ọlọ́run kó gbà á níjọsìn látọ̀rí àwọn tọ́gbé ìdání, látọ̀rí àfáwà àtọ́sẹ̀rọ̀ ìdù, àwà Isa Abu Halima, kọ́lọ́n jáde wọn pẹ̀lú orí dáadáa. Orí ni àmọ́ràn Abu Usman Afan àbú òsùnmọ́ wà náà tàbídé ẹlàbú àgbàdo kálọ́nkọ́ wà àdó tí kí wà sàlẹ̀kùn dáadáa wọ́n kí gbogbo àwọn elétò pátápátá àdẹ́nì kọ̀ọ̀kan sí ẹmọ́bìnrin náà tí wọ́n dárúkọ ẹni ìjì kọ́lọ̀nkọ́ mọ́sá gbàǹjẹ́ sí fún kí olùsábàbí dáadáa kó fi sínú òsùnwọ̀n ṣe olóore yìí tọ́lọ́tọ́ bá ṣe ètò kẹ́sìkejì nínú tí a jòkó rẹ̀ yìí tẹ́yìn bá sàǹfààní bẹ́ tí ó sí èméjì ẹ̀sán ẹ̀rí ó mọ̀ bá wọn àkí ẹ̀kọ́ gbìyànjú kọ́lọ̀kọ́ bá ń bẹ́ ọjọ́sì fún yín káwá tó gba lọ́kùnrin lóbìnrin pé assalamu alaikum wa rahmatullahi kí ni ń jẹ́ sàárà àṣìṣe nínú Islam agbègbè aláṣàmúgbọ́ sàárà sàárà wọ́n ṣe sàárà kí ni ń jẹ́ sàárà gan ipò ohun sàárà wà ìpín wo ló pín sí tó yẹ ká mọ̀ torí pé ní ìgbà míì ń bẹ ẹlòmí ò ṣe sàárà yóò lóhun ṣe sàárà kámọ̀tọ̀ ń sàárà a sì mọ̀ sọ pé àwọn ẹsẹ̀ sàárà báyìí abẹ́ eléyìí ẹsẹ̀ sàárà kò jọ sàárà torí pé sàárà ti ṣe ìjọsìn ni sàárà ti ṣe ìjọsìn ni ìjọsìn sì rí ètò lákọọlẹ̀ ìyẹn ṣe ìjọsìn mo ṣe fẹ́ àwẹ̀ láńgbà yìí sí kẹ́nìkan àti òun mọ̀ bẹ̀rẹ̀ tòun lágo mẹ́ta òun mọ̀ parí lágo mẹ́rin ìrọ̀lẹ́ tàbá wo yáwà tó fi gbàrẹ̀ tó bá ṣe dédé tiwa yẹ kan ṣe bí dédé kan náà àbí kò yẹ ká kọ̀ndẹ́mù ṣùgbọ́n a kọ̀ndẹ́mù ẹ̀ torí pé bọ́lọ̀ ṣe ní àṣekọ́ ló kí ni kò ṣe tẹ́ẹ̀kẹ́ bá ní asìlè tòun òun mọ̀ kí láago mọ́kàn láàárọ̀ tó sì kí ráka mẹ́rin àwọn tá a kí lásìkò tó wọlé mẹ́rin náà lákí àwọn ni a ní bẹ́ẹ̀ ni torí bọ́ ṣe ní ní láti rí pé gbogbo tábà pẹ̀ níjọsìn a gbọ́dọ̀ wo bẹ́ẹ̀ sì sì gbé wa sàárà táwa ń ṣe náà ìjọsìn ní ìjọsìn tọ́nà sì nífẹ̀ẹ́ ní tí yóò gbà ládẹ́ lé lórí àkọ́kọ́ tábà ní àsọdàkọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní sọdàkọ wà látara sídìkù ètò jẹ́ sídìkù ní òdodo òdodo ẹni tó sòdodo tọ́kàn rẹ̀ mọ́ tọ́bá ní tàṣọ́ dàkọ́ yóò wà ní ó tọrẹ àánú àbí ọrẹ àti kíni àtinúwá ẹ̀rí pé yẹn náà ń tú sídìkù pé ó dùn mọ́ ní inú bẹ́ẹ̀ tọ́bá wò nínú ẹ̀sìn tọ́bá ní àsọ́dàkọ́ inú ọ̀nà tí a lè gbà tún yóò lálàyé tó pọ̀ díẹ̀ ní nínú tàfilẹ̀ ṣàlàyé nínú ẹ̀sìn pé kí ló ń jẹ́ sọ́dápọ̀ sọ́dápọ̀ òun náà ni kátọrẹ àtàsọ́dúk alẹ́lmọ̀tẹ̀jìn ìyẹn pé ká fún àwọn aláìní ẹni tó nídìí nǹkan ká fún ní tó nídìí afwan nam ani hiya ma yatabarra'u bihi almuslim oni se yan tabarra'a ma fo siyan o tabarra'a téèyàn bá donate ẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí lèlè fókọ̀rá tó fáláì ní ẹni tó ní tó wá tàbárọ́ à tó fi tó fún aláìní walmuhtajin bákanáà tó fún ẹni tó ní bùkátà sí nǹkan yìí ẹni tó ní bùkátà ìyẹn ni pé tó bá mú nǹkan sí tó gbé fólówó tó lè bó ẹ àbí tó lówó jù ẹ lọ ẹgbà sàárà lẹ́nu díẹ̀ tààtọ̀ ìsẹ́yìn ó máa jẹ́ sàárà torí pé tààlà mẹ́jẹ sàárà fún aláìní torí gbọ́rọ̀ jẹ́ alfukọ́rá aláìní walmuhtajin àtẹ́ntó ní bukata sí sàwá àkánà mọ́lán ó lè jówó ní ibi sàárà áwùtọ̀ àmán ó lè jẹ kíyàn fún ẹni tí ó ní jẹ ó fún lóúnjẹ wọ́n tí yẹn bá ń ṣe <laughs> ẹni ẹja wà pẹ́jọ́ ẹlòmínú sí sàárà àbáwọn àbí ó wá jẹ́yàn ńlá àbí kó mọ́ jẹ́yàn ńlá kó mọ́ ṣiṣẹ́ lábẹ́yàn ńlá ó yá bẹ́ kọmíṣánà ní ti ń ṣiṣẹ́ àbí kọmíṣánà náà wá wá òun sẹ̀rí ó níbi tágbára ti ẹ mọ́ ìyẹn tó náà sí sàárà ni ó ní owó oṣù rẹ̀ òun náà wá ń ṣe oúnjẹ wá ń gbé fún kọmíṣẹ́nà pọ́ òun ṣe kíni òun ṣe sàárà ṣe ń tàà sọ yìí sí lẹ́nu bí tàà sọ yẹ tó jọ sàárà bá ẹ́ torí pé aláìní ní tó ń bọ́ olówó bí lábùn pé nǹkan wọ́n ni tẹ́ ń ṣe yìí ó dé lẹ́ ń ṣe ẹ̀rùn ni àwọn kan ní àwọn kan sàárà kan ó wá lé ní sí kìí tẹ́ aláìní bóyá láńlọ́dún fẹ́ lé ní ilé àbíbà tí ń gbà wẹ̀yẹ gan ti pa ní fi ń jẹun òríṣẹ́ mọ́ láti lọ́dọ̀ kan gbé àpò ráìsì fún ẹni tó ti náwà kó wọn jọ àbí irú yìí ń ṣe ánàrà pé kò jọ wọ́n ṣe ń ṣe sàárá so ó lè jẹ́ oúnjẹ ó lè jẹ́ owó a ó lè bá àṣà ó lè jásọ èyí wà á ṣe bí níyà ti taqarrub ila Allah pẹ̀lá níyàn pé mo fi ń súnmọ́ lọ yẹba ìsọ́lẹ̀ kan pé sàárà ìjọsìn ni kíkẹ́ sí pé àṣà torí pé tíyàn bá ń fún yẹn ní nǹkan ẹlòmí lè fáyẹn ní nǹkan sí pé àbúyá ní àdúgbò ìkálukú yàn sí lọ́rùn kan bòrò ó kẹ́lù pé nígbàtí ti jẹun ti dàwẹ̀ ní àbẹ̀rẹ̀ pé sígbà tó jẹun sáníyàn pé ọ̀fin súnmọ́lọ́ àbọ́ ọ̀kẹ́ jẹun so pẹ̀lá níyàn pé yẹn fẹ́ fi súnmọ́lọ́ ní ẹmọ́ méjì sára so ilé o ni àlàyé tí àwọn àfáà lórí sára bákan èyàn máa fi ń ilé ni ìtumọ̀ tí wọ́n fún sàárá kàṣẹ sàárá àṣìṣe inú iṣẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ ni kódà ọlọ́run yìn àwọn tọ́mọ̀ sí sàárá nínú al-Qur'an nínú suratul ahzab ọlọ́run mú àwọn quality mẹ́wàá wá fún mùsùlùmí gidi ó sì wá sọ pé ní òun ti pèsè ẹ̀san láńlá fún wọn nínú tọ́lọ́run sọ pé innal muslimina wal muslimat والمؤمنين والمؤمنات باتولون قالوا كادي فكاي والمتصدقين والمتصدقات انا تولون بيتوني òun làwọn tó máa ń ṣe sàárà lọ́kùnrin àti lóbìnrin inú ìjọ ìsìtọ́lọ̀ wa subhanahu wa ta'ala tó fẹ́ ni bákanáà ìmá ṣe sàárà yìí tó ní ọlágẹn tọ́lọ̀ nífẹ̀ẹ́ ni nínú ládàá rẹ̀ o ní pé ní anábà muhallasallam wọ́n ni asọ́dá kọ́tù burhan ẹni kí ẹmọ́ ṣe sàárà burhan tó jẹ́ burhan ìtọ́ka kí ní tọ́ka sí ìtọ́ka aláfídíkì ìmáni lè mutasaddiq ó ń túnmọ̀ pé ẹniyẹn ìmáni gidi wà lọ́kàn ó nífẹ̀ẹ́ tọ́lọ́n tó lẹ́ ní fi ń ṣe sàárà bákanáà nínú rẹ̀ náà ni pé ta'ala sàárà yẹn ma fi ń pa náà bínú torí pé ọlọ́mọ nífẹ̀ẹ́ ẹni tí bá ń sàárá tí ìwà fẹ́ kọ́lọ́mọ bínú sóhun kó mọ̀ sí sàárá kó mọ̀ wá foríjì àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ kó jìnà sáwọn ẹ̀ṣẹ̀ èyí tó bá tọwọ́ ẹ̀bọ́ kó wá foríjì ń pa rẹ̀ bákan náà kó mọ̀ sí sàárá nínú tọ́lọ́mọ tí ìmọ̀ fi ìmọ̀ sọ́yẹ̀ kún bí yánà ìzà káàna tí ni yàtòhù khalisatan lillahi azza wa jal nígbà tí a níyẹ̀ tí yẹn bá fi ń ṣe sàárà yẹn bá jẹ́ torí tọ́lọ́ inú tọ́lọ̀ mọ́ fi ń ṣe fún ẹ̀kúrò bí yánà ni alẹ́bí sọ fún àṣàbà ń jọ wàláwò bí ṣíkì tamarọ̀ àbí kódà bó jẹ́ pé àwẹ̀ làbídùn lẹ́fi páyà ní kíni tún àwẹ̀ làbídùn pé kódà bó jẹ́ pé làbídùn wá sí kíni wà fún yẹn pé làbídùn ẹyọkẹ wá gẹ́ sí méjì ẹ̀yìn ẹgbà yìí pàápàá jùlọ lásìkò sínú yìí lásìkò àwẹ̀ ni kátó wá tó pẹ́ni tó ní jù bẹ́ẹ̀ lọ fàyìnlàmù tẹ́jì tọ́ọ̀bá wá fàbíkẹ́límọ́tì tọ́ yé bá fàbíkẹ́límọ́tì tọ́ yé bá àwọn gbólóhùn tó dáa náà a mọ́ fi ń ṣe sọ́dápọ̀ ní ìsápadà sàrẹ̀ jẹ́ ìtọ́lọ́mbà fún aláyé insha Allah ta'ala so nínú àǹfààní káti sàárá o ní pé ní èyàn mọ́ fi ń sọ́ra rẹ̀ kúrò ń bí ìyá aná ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú ìdàkánàtì ni ìyàtò hù sọ̀ọ̀léhá wàhálẹ́sọ̀ tó bá ipá ní àtọ́ ọlọ́run lèyàn fi ń ṣe ni o ẹni ṣe sàárà kárí mi kí gbogbo yẹn mọ́ yìí kó sọ sàárà kó sọ dòde kó mọ́ sòde kó mọ́ pé ní sàárà irú yẹn kọ́nà ń sọ ẹ̀dí ó ṣe sàárà nítorí ìtọ̀lọ́run ìyẹn ló fàtẹ́ pé nǹkan tábí sàárà kéré ó tóbi ni kájẹ́ ká níyàn wá dáa torí pé ìtọ̀lọ́run mọ́ fi ń yọnú sí yẹn ni tí sì máa fi ń sèfù yẹn kúrò bí ìyá rẹ̀ ṣùgbọ́n èyí téèyàn bá ṣe ń torí tọlọ́run ìyẹn ẹ̀san ní máa bẹ fún ọ bákan náà wọ́n ní sàárà ṣíṣe sábábú lè ṣe fáyí minel amurod nínú sábàbí tààfi máa fi ń wo aláàrẹ̀ sàn nínú sábàbí tààfi máa ń wo aláàrẹ̀ sàn anábìnrin dáwú mọ̀rùdọ́kún bí sọ́dakọ̀ ẹ máa tírìtì aláàárẹ̀ yín pẹ̀lú kíní pẹ̀lú sàárà ẹ máa tírìtì aláàárẹ̀ yín pẹ̀lú sàárà kí ìtumọ̀ rẹ̀ ẹ̀kẹta bá ń lógun fún èèyàn tá ń bẹ̀lọ́n tọ́nà bá tún ní àmọ́ ní tọ́rọ kọ́bọ̀ kéde pẹ́ ní sàárà yàtálárẹ̀ káṣẹ̀kẹ́ báyìí là ń sọ kò yẹ kí mọ́ sọ pé sàárà yàtí ọ̀ sàárà sílé mọ́ yàtí ẹ̀ ìwò mọ̀ pé sàárà wà ní ẹ̀sì tẹ́lẹ̀ kẹ́nìkẹ́tẹ̀ tó adéwájú ẹ̀ pé ní sàárà yàtí mi ságbàrá ni mùsùlùmí tó bá ti ní ó ti mọ̀ pé ojúṣe òun tẹ́lẹ̀ kó ń fẹ́ ni tí ò ní ara ìgbẹ́sì yẹn ni kẹ́nìkẹ́tẹ̀ máa sọ pé ní sàárà yàtí ọ wọn ni kọ mú iyọ̀ àti kíni àti obì àti hmm, àgbàdo àtàkàrà kọlọ fún mọ́là mọ́là tí ò ní sásùn ẹran mọ́là kan yá nàbà mọ̀ tú yọ mọ̀ tú gbẹ̀dànù ní ọgbà tí kó lé wọn lọ́wọ́ tán sàárà fún mùsùlùmí ìjọsìn ní bá ti ń gbàwẹ̀ yìí ló ní ẹwà tá ọlọ́run fún mi ní kápá o yẹ ń tọrẹ àánú kẹ́nìkẹ́nì tó máa sọ pé ni kìí ṣe ìtí ní ẹmọ ń sọ máa pé ó rẹ lágbájá wọn ní ká ṣe sàárà fún oṣù ìlà ń sọ yóò sàárà jọ sí ní tàǹsọ yìí ẹ̀pá ní kíníkan láti sàárà fún ìyẹn kò tà ní ẹ̀dàdà ẹ̀yìn ẹ̀dàdà pé mo fẹ́ ṣe jọsìn ara jọsìn tí mo ti fẹ́ yẹ tẹ̀sídùl mọ́lá a máa jẹ́ kí dúkìá lékún ẹni tí bá máa ń ṣe sáà tí máa ń tọrẹ àánú ọlọ́run máa jẹ́ kí dúkìá rẹ̀ lékún òjò tẹ́ bá ti fẹ́ tọrẹ àánú tí ọwọ́ owó bá ti ń jòpẹ́ tí wà tún náwó yìí tó mọ̀ pé ẹni tí ma ń sàdéhun pé tẹ́ bá ti ná oyin ẹ tó sí ọlọ́run ní ṣètọ́nù àṣírí tọ́lọ́run tó fún wa nìyẹn pé tó bá ti fẹ́ náwó tó mẹ́tẹ̀ tó bá mọ̀ náwó ọ̀tọ́sì tí ó mọ̀ gbé sí ọlọ́kàn ṣètọ́nù tẹ́rí ṣètọ́nù tó wá náà mọ́ lẹ́yìn ọlọ́run ròyìn pé orí mọ́sọ̀rọ̀ sí lásìkò táwà yìí kí ló fẹ́ sí fún ẹ kọmọ́tọ̀ rẹ̀ àmì òun náà fẹ́ jẹ́ irinṣẹ́ èṣù ṣùgbọ́n tó yẹ tí ọlọ́run sọ fún ẹ pé dẹ́yìn tí sọ́dá mi mọ́ lè ìmọ̀ ṣe sàárà kò ní kówó sí kíní kówó dínkù òjò tẹ́yìn bá ń tọrẹ àánú tó rẹ̀ bá dínkù ní tí mùsùlùmí ó kà náà ni pé ọlọ́run ládánwó mọ́ sí kíní yóò mọ̀ báyìí tó fẹ́ kí o ṣe sàárà náà tó láhun náà ìgbà míì bísínẹ́sì náà lè ṣe kí ni o lè fọ́ọ̀lù so kẹ́sẹ̀ sàárà ló àfẹ́ ti yàn bèlè pẹ́ni kó wà sọ fún ọgá àwí ẹmọ tí gbogbo ẹmọ yàwó yàmàyàmà bẹ́yẹ ti náwó fẹ́nìkan tó ti sàṣíyàn àbí ẹmọ bẹ́yà yí ń bínú ibẹ̀ sí náwó yẹn ni ah, tí yóò mọ̀ ọgá àdìbàdì tó lówó kódà àwọn tó tọrẹ anú ṣètọ́nù ni mo gbé yẹn sọ́kàn yẹn so kó bá dínkù nǹkan mí ló fà kí ẹsẹ̀ pé sàárà tó pé sàárà ṣíṣe a máa lékún dúkìá ni wà tó bá rí kò fi a tó máa jẹ́ kí ìtẹ́yẹn bá ní kó lálùbáríkà ẹ̀ pé ọ̀tọ̀ ní kó wọ́pọ̀ ọ̀tọ̀ ní lálùbáríkà owó lè pọ́npá mi kó mọ́ lálùbáríkà yẹn pé kó yẹn mọ́ fi rí nǹkan gidi ṣe mẹ́kànmọ́ pọ̀tọ́nà bá fà lùbáríkà sówó kódà yóò mọ̀ rò pé nìyẹn ní jù bẹ́ẹ̀ lọ ẹni kí ni mọ̀ ń fa ara tí mọ̀ ń fa náà ni pé kíyàn máa tọrẹ àánú ibi tí ọlọ́run bá bá fún yàn wà látàn kù súnmí ni ò ṣe ń sàárẹ̀ ìdí owó kú torí pé mi mọ́lẹ̀ láhí àlẹ́dí àtàkùn àtàkùn ẹ fún wọn nínú owó ọlọ́run èyí tó gbé sọ́wọ́ ti láyé mí ní sọ́tọ̀lá hadith ọlọ́run ní fa'ánfikú mímọ́ jàálà fún mustakhlafina fi ẹnẹ́nu tọ́lọ̀ ń ṣe mustakhlafina istikhlaf ní pẹ́wà pé akàgbé tí ẹ ọlọ́run gẹ́gẹ́ ló ti àìpé ìmọ̀ ṣe sàárá inú ojúṣe ẹ̀sìn wa tí ma ń jẹ́ kówó lékún bákan náà wàtákṣífù bàlá táburú bá fẹ́ ṣẹlẹ̀ sí ìyàbó ti ṣẹlẹ̀ ọlọ́mọ ń lo sàárá ń sábàbí láti fi kàkó fún yàn pàtàkì èdò à ń sọ hébìhà ọlọ́mọ fi ń gbé aburú àbí nira ọlọ́mọ ń fi sàárá gbé kúrò fún yàn bákan tó áwùdù nafsa alẹ́lẹ́ àtọ́ wàlìbázìlì nínú dáadáa rẹ̀ ni pé yóò jẹ́ kó mọ̀ èèyàn la àlàtọ̀ kéèyàn máa náwó pọ̀lìbázìlì kéèyàn máa spẹ́ndì owó ẹni tí bá mọ́ sàárà yóò padà wá rọ̀ lọ́rùn láti mọ́ sí kíní láti mọ́ náwó wàtùkálìsù yóò jẹ́ tí ó lè mọ̀ náwó rẹ̀ sí ojú ọ̀nà tọ́lọ́run bá subhanahu wa ta'ala àríkùn sàntọ́wọ́ta so eléyìí nínú àwọn ọlá tí ń bẹ̀rẹ̀ ká máa tọrẹ àánú rẹ̀ bákanáà fẹ́mọ̀kù gùnúbá ìmọ̀ tọrẹ àánú ọlọ́mọ fi ń pa ẹ̀ṣẹ̀ ní kí ọ̀nà la máa fi wá foríjì ìtọrẹ àánú náà nù tọ́lọ̀wọ́ fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ ni wàtò zílù l'àtọ́ya àwọn àṣìṣe ọlọ́wọ́ fi mú kúrò wà tẹ́jìlìbò l'ájírọ̀ wà sàwábà bákaná al'ájírù ẹ̀san wà sàwábà àwọn ẹ̀san ládá ọlọ́run so àwọn oore tó wà ní kéèyàn máa tọrẹ àánú ó pọ̀ gan ó pọ̀ èyí tá sọ fún àyè ó jẹ́ díẹ̀ lára tá sọ fún wa ni pé ní ìmọ̀pá náà ìbínú ọlọ́run kò jẹ́ kọ́lọ́run bínú síyàn bákan náà ẹ máa ń gbèyàn jìnà sí ìyà náà bákan náà ọlọ́run máa ń a jẹ́ kí dúkìá lékún ìtẹ́yàn bá tún nínà yóò tún jẹ́ kí alùbáríkà wọ̀ nígbàtá níyẹn ènìyàn bá jẹ́ nítorí tọ́lọ́run fi ń tọrẹ àánú bákanáà ọlọ́run máa fi mú bànújẹ́ kò fún fún yàn a sì tún máa jẹ́ kí ẹ̀mí yàn máa rọ̀ fún ìnáwó ẹni tí ọlọ́run bá ní kó máa tọrẹ àánú yóò padà mọ́ lára pé kódà kó mọ́ lówó púpọ̀ ṣùgbọ́n ẹni tí ò bá mọ́ lára tí ètọrẹ àánú kódà kẹmọ́ ní mílíọ̀níà ẹgbẹ́ rí pé àti mọ́ mówó láti fi ṣe dáadáa yóò nira fún ẹ̀sì rẹ̀ lómi tó bá ní 10,000 péré ó lè ní 5,000 tó bá rẹni tí ó nídìí àánú ìnáwó yóò máa rọrùn fún yàn yóò sì máa gbé àrùn ìwà àrùn kúrò fún yàn téèyàn bá wá náwó tí ì bá sáhún ìtọ́lọ̀mọ́ fi yọnú sí yàn ni ọlọ́niwàmọ́ yóò kọ̀ ṣó hànáfsíhí fáwùlá ìkàhùn mọ̀lùmọ́fùlẹ̀ fóòmù ṣúhà náà sí àwọn tó wà ní ọkàn yẹn tó bá lè mú kúrò àánú àwọn tó ti là nìyẹn ọ̀nà tí ìwọ́n fi mú kúrò náà nìkẹ́ ìmọ̀ fi sàárá so díẹ̀ nínú àwọn ọlá tó wà fún ìmọ̀ sí sàárá onílé náà agbọ́nrin ọ̀rọ̀ mìta tó wá mẹ́nubà ó ní pé sọ́dákọ̀tà ń sọ yìí ìran olópẹ́sì kí ni tó lè wá jíbà àwọn ìtọrẹ sàárà tó jẹ́ dandan ẹnu tá a pè dandan téèyàn ò bá ṣe yóò jìyà àìpé definition tá a sọ lẹ́ẹ̀kan pé n téèyàn fi inú fẹ́ dọ̀ tó wú yẹn yọ ìgbà míì mẹ́tẹ́ pé kò bá mọ́ wù ẹ́ dandan ni eléyìí ó bọ̀ sọ́ndà èyí tó jẹ́ dandan àwọn sọ́dákọ̀ àlùwájíbá wà ń tá a yọ tá pé sàárà tó dandan ní òun ẹ̀jẹ̀ bákan náà ní àsọ́dákọ́tù tàtọ̀wòíyà èyí tó jẹ́ àtàtọ̀wòíyà pé kìí ṣe dandan oṣù mú dá tá sọ sàárà tó jẹ́ dandan fún wa sọ́dákọ̀ tó jẹ́ dandan àìyíwá wo ló jẹ́ dandan tó tó wẹ́pá náà síta sàárá ní lápẹ̀tù gbé dẹ̀dẹ̀n oní ẹni zakat oní zakat tó tó ní alukùránà ọlọ́run pé zakat ní zakat ìgbàmí yóò pè ní kíni sọ́dákọ̀ tó bá rí sọ́dákọ̀ mẹ́rún pé sọ́dákọ̀ ẹ̀bí tó bá wù ọlọ́ni sàárà sọdakọt ní pé zaka zaka níbẹ̀ ọlọ́run wá sọ àwọn èèyàn mẹ́jọ táàmù yọ fún ọlọ́run ló kẹ́nìmọ̀ sọdakọ̀ fún torí pé bí bàbá ń tọrẹ láti kíní láti inú wa lòun nẹ́bùdẹ́ pé ọrẹ dandan nìyí ẹni tó bá díò fún zakat ó lẹ́kọ̀ọ́ rẹ̀ ó ní wù mí kọ́ tó bá tó wá lóòó yọ jẹ́ nǹkan tí ẹ fáyẹ kan yọkọ́ ọlọ́run ti sọ èyí tí yọ gẹ́gẹ́ bí ìrun ni ìrun asìrì ta kí tán mẹ́rin ni àbí tó tó wá fẹ́yẹn nẹ́fílà nígbà míì tí èsẹ nẹ́fílà tó ní yẹnyẹn bá ṣùgbọ́n èyí tó bá jẹ́ dandan èyí ò lé lékún èyí ò sì lé dínkù ẹ̀mọ̀ pé sàkáǹsì orígun kan náà orígun ẹni tó bá ti ní ìkápá rẹ̀ tó ti ní iye tí zaka wọ ni kó yọ kẹsìpẹ́ sàárà ń wù ṣe kọ́ wù ẹ̀kọ́ káyí pé nílò òfin ẹ̀sìn ni tí ò bá yọ olórí ló wà gbà túláàsì túláàsì kódà ní tọ́yìn bá bá ọ̀rọ̀ rẹ̀ débi pé túláàsì olórí ìlú tẹ̀ tó wá mú ààrẹ ti bóyá ó fẹ́ dọ́gbọ́n láti mọ́ yọ wọ́n tún lè tún fáìní ẹ̀ ìyẹn ló tẹ̀lá yà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ìgbà tánà bí kútọ̀ nà kọba láwọn yọ zaka mọ́ káìpẹ́ sàárà lẹ́lẹ́sẹ̀mọ̀ ilẹ̀ ẹ̀mọ̀ ilẹ̀ ìfẹ́ gbalada ṣùgbọ́n zaka dẹ́dẹ́ ni ẹlọ́gunú tà Abubakar àtàn sọ́bà ń dìde ogun sí wọn ogun ìrà ń pẹ̀lú ogun àwọn mọ́ ní ed zakat ogun àwọn tán láwọn yọ zaka mọ́ torí pé dandan lòun ìrìn àfihàn gbogbo ẹni tó bá ó sì tọ àwọn àfá ẹ̀sìn láwọn àfá àgidi lọ tí wọ́n ṣàlàyé rẹ̀ fún bóò náà ń yọ sàká tàlà mọ́ ń yọ èlò la mọ́ ń yọ èlò ni nìsọ́ọ̀bù tó wó wọ̀ èyàn béèrè nìsọ́ọ̀bù torí pé ọ̀kan jẹ́ nǹkan fáyé kan yọkọ́ olómèlò ní ṣe lè àwọn tó bá tó ń ṣe gan kọ̀ọ̀kan tó ń ṣe yán kàn sí pé jẹ́ sáàmù iye kan ní owó mi bẹ́ẹ̀dẹ̀ <laughs> òfin tí Islam gbé lẹ́ni kí olówó yọ zakat kọmọsowó nìkan là ń lọ kágbẹ̀ yọ zaka ó ní nǹkan àwọn irúgbìn ó ní iye nǹkan tí èyàn ó harvest ó ní tí ó gbìn ó ní nǹkan tí zaka wọ̀ zaka ò wọ́sù kò wọ pákí ó wà gbàdó ó wọ bí àwọn ẹ̀pà ó wà ẹ́ gbogbo orú nǹkan bẹ́yẹn èèlò là á ní èèlò yọ ta là yọ fún gbàwó láàyọ́ ẹlòmíì tí wá tó ń yọ zaka rẹ̀ onú àwẹ̀ inú àwẹ̀ nìkan náà ni mo bẹ́ẹ̀dẹ̀ ní onígbà tí owó mọ́ wọ ní sọ́ọ̀bù onígbà tí ó kàdún tọdún mi náà ìgbà ní ó tún jẹ́ eléyìí ó ní òfin tó pé dandan ní ẹni tí ò bá yọ yóò jíyà lọ́run ìtẹ́fìmọ̀ pé dandan ní ẹ ọlọ́ni wàlẹ̀zínà àwọn tán kó záàbù jọ àlìfẹ́dọ̀ ìtànnàgbà ní gold and silver bí ká ní náírà ń sin pánstálì ní dọ́là ní à ń kójọ wà láyé ń fi kú náà ha fi tẹ̀bí lèlá wọn wá yọwọ́ tọ́lọ́run bẹ́ẹ̀ tó jẹ́ sàká fàbá ṣèrè hún bí àzáàbìn alim ọlọ́ni rẹ̀ fún wọn nílùú pé ní jọ gbẹ́dà lọ́jọ́ gbẹ́ndẹ̀ alìkìyàmọ̀ tí wọ́n níyẹn wọ́n wà gbé sínú náà yóò àmọ́ yọ́ wọ́n wà máa fi jó wọn wọ́n máa fi pírẹ́sì wọn fàtókò wà bí àjìbá ohun wọ́n máa fi pírẹ́sì wájú wọn wájú núbùhùn ẹgbẹ́ wọn wá zuhuruhum wọ́n ara máa kàná sólẹ̀ àǹfúsìkùn níta ẹ̀kọ́ jọ láyé ni o fàzúkú ẹ máa tẹ́sì so ilé ìdẹ́dẹ́ lòun sábà ní sọ́dákọ̀ tàpẹ ní sàárà pé à ń pè ní sọ́dákọ̀ sọ́dákọ̀ dẹ̀dẹ̀ lòun téyìn ò bá yọ yóò jí àwọn àjò ọlọ́run bá sùpánù àtààlà so kí n kálukọ náà ká gbọ́ àrin iye pápájẹ́ ní tọ́lọ́run bá ti fún lówó kó súnmọ́ àwọn àfá ẹ̀sìn ni a fẹ́ sì bí àwọn màálù ẹran adìẹwọ́ gbogbo àwọn tàà lè fi paléyá tàà lè fi ṣe kó mọ́ bí ẹran ràǹkúnmí àgbò àwọn ìyẹn ẹ̀hẹ́n mélòó lè yíó ní èlò lè yíó yọ tààlà yọ fún torí pé dandan ló náà zaka ẹlẹ́ẹ̀kejì ní tàà àfára mention kọ́nà kó bá ṣe dáadáa fún yín sọ́dákọ̀ tó jẹ́ dandan àpótún zaka sọ́dápọ̀ tó jẹ́ dandan òun náà ni èyí táànà fáwọn tọ́lọ̀run ṣe lọ́rùn èèyàn kánáwó fún ẹ̀látọ̀rẹ́ ìyàwó àtọmọ wa dandan ni o awá pè ní sọ́dápọ̀ sàárà bóòlò sí ajẹ́ sọ́dápọ̀ èyí tákẹ̀ fún ìyàwó wa lówó lé bẹ́ẹ̀ ni ànábì ló pè bẹ́ẹ̀ ànábì ni ìnẹ́kà látún fíkú nàfàkọ̀tàn ọ̀ nínáwó kan ọ̀ níná nkankan nínú ìnáwó ilá òjírítà aléìhà àyàbíkọ gbẹ̀sẹ̀ lórí tọ́bá náà torí ọ̀tọ́lọ́n hátà lẹ́tì tẹ́jẹ́ alùfí fí ìmọ̀ra àtìkì kọ́nà àwọn fi débi tó fi ń fún ìyàwó rẹ̀ jẹ ìyẹn ló fàtà bá ń fowó lẹ́nu lé kámẹ́mọ̀ rí pé nọ́mọ̀ yẹ kẹ́yàn fowó lẹ̀ gbà pé ọlọ́run ló ní kò ṣe yí mùsùlùmí ti máa ń ṣe nǹkan ìnìyàn ìyẹn lòjọ́ tíyàwó ẹ̀ bá ṣe tó fẹ́ fọ́ ẹ lórí tó ṣẹ̀ ọlọ́gbà òní fún ẹlówó lẹ́yìn torí pé tẹ́lẹ̀ òun kọ́ ní kọ́ fún tẹ́lẹ̀ ọlọ́run ló ní kọ́ sí kí ni kọ́ fún dúbùdú ma fi ń sin náà nìyẹn tí wọ́n náà bá ṣe tó dùn ká kò yẹ kí n tẹ̀lé àbálágbájá so ń kọ́ ló ẹ̀kọ́ ọlọ́run ló la tí tẹ̀lé rẹ̀ bọ́ ní ọrùn òun ẹ̀gbọ́dọ̀ tẹ̀lé a gbọ́dọ̀ ní tá à ń ṣe lẹ́sìn tábà ti fojú ẹ̀sìn rí ẹnu fi máa ń dùn aláfẹ́ wọn pátí lẹ́gbẹ́ kan ìfojú àṣà náà láfi ń wò tẹ́lẹ̀ ọ̀pọ̀ kan bá fojú ẹ̀sìn wò ká àti tí bá tún náwó lórí ìyàwó àti ẹ̀dẹ̀ni kódà nǹkan mítà mọ́ ìpé ká ṣe sàárà yẹn tìyàwó jùlọ torí pé tẹ́rẹ́ tí ẹ̀ nǹkan mítà ń ṣe sàárà rẹ̀ yẹ pé lábẹ́ pé afẹ́ lòun wà ní ìtàpàdà mọ́ sọ lákòójú ẹ̀ sí afẹ́ náà kẹrẹ sí mọ́ṣáláṣí pé afẹ́ tó jẹnẹrétọ̀ ṣe àbí àbáfẹ́ ṣe kẹrẹ ní kẹrẹ arúgbó máa dáwó ó wà kú déédéé tí wọ́n lè fún ìyàwó àtọmọ wọ́n á sọ ah, fẹ́ tó kí lọ èwo lọ fi lẹ́nu méjèèjì ọmù tí lé lọ ọlọ́run bá ṣe dára fún torí pé dandan ni yíò tẹ́pẹ́ lórí ọ̀gá ah! láti náà mọ́ ọlọ́run ìwà lè náà sí mọ́ṣáláṣí ẹgbẹ́ tásọ nìyẹn but a máa ń wo nínú ẹ̀sẹ̀ a máa ń wo kàtígórì tí nǹkan wà torí mọ́ṣáláṣí lásìkò tó wọn ò ní ààrẹ lómi tó dékíní tó ní tí ó ààrẹ lómi tó ní tí ó fi ilẹ̀ jọ so bẹ́ẹ̀ sì ṣe gbé lẹ́nìyẹn kódà ó lè jẹ́ nínú ẹbí gan ó nínú ẹbí nínú àwọn ẹbí wa nínú àwọn ẹbí wa alẹ́lẹ́n tó nìdì nǹkan alẹ́lẹ́n tó pé ìyàwó ń kọ́ ìyàwó ń sí sọ́dákọ́ tó ń wà àjíbà sọ́dákọ́ kíni sọ́dákọ́ dẹ́dẹ́ lóhun so àwọn ìnáwó yìí ìnáwó dẹ́dẹ́ ni yíò bákan bóyá àwọn òbí wa àti dàgbàsíwá lọ́dọ̀ àlàmbọ̀ wọn kánáwó sórí náà nínú àsọ́dákọ́tìlù wájíbà àwọn sọ́dákọ̀ dandan àná ni ó mọ̀ jẹ́ sọ́dákọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní àsọ́dákọ́tò tàtọ̀wò àyíyà èyí tàà fẹ́ tí è ṣe dandan èyí tàà fẹ́ pé àfẹ́ ká mọ̀ náwó ìyẹn wá pọ̀ jántí rẹ̀rẹ̀ afẹ́ kìí ṣe dandan òun náà tó wá kún sọ́nà méjì àwọn kan wà tó yẹ pé tá bá ti ná ládàá rẹ̀ ó ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ ó sì lè tán síbẹ̀ àwọn kan wà tó yẹ pé àsọdákọ́tò lè já àríyá òun máa ń sàn lọ bí omi ni ó máa ń sàn lọ bí omi ni méjèèjì náà la ká máa ṣe Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ó ní idha Adam tó máa Ànábì Adam bá ti kú ìrùnkọ́tọ̀ àníwò àmẹ́lò gbogbo àwọn iṣẹ́ tó ṣe láyé ó ti já ìrun ló mọ̀ kí ni èyí tó bá kí náà ni ó mọ̀ gba ládẹ̀ lọ́rùn àwẹ̀ ló mọ̀ gbà ní èyí tó gbà náà ni ó mọ̀ gba ládẹ̀ lọ́rùn illa min salasin àyàfi àwọn ìran kan mẹ́ta kan ní ládàá ló tó mọ̀ lọ alákọ̀ọ́kọ́ tánàbí sọ náà ni pé sọ́dákọ́tùn jàríyà sàárà tí ń sàn kí tí ń sàn torí pé ládàá rẹ̀ ń tẹ̀síwájú kò dúró a padà ṣàlàyé onírànà tí oníẹ̀pẹ́ sí àbáhàn tí ó kó sábẹ́ bákanáà aw ilmun yuntafa'u bihi àbí mọ̀ká ló gbé kalẹ̀ tí ń sàǹfààní fáwọn èèyàn ní tíra tó kọ láwọn èèyàn ṣàǹfààní àmì tẹ́yà tán káànsì tó ti lé ní 1000 years sahel bukhari muslim ní àdẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ lọ kẹsìrún kẹsìrì gbogbo àti àtó ti pẹ́ nìyẹn àyẹ́sì tó máa ka gbogbo aláǹkà riyadu solihin alimamu nawawi rahmatullahi alayhi ajma'in kọlọ̀n kó bá so àǹfààní yìí ń lọ àbóse wá àfi kàlàyàn tó ń gbọ́ lágbà tó gbọ́ inú nǹkan tí ó dáadáa fẹ́ni tó ti kú yẹn aw waladun salih yad'u lahu àbọ́mọ gidi tí mọ́ sí kíní tí mọ́ ń ṣàdúrà fún àbọ́mọ gidi tí ń ṣe àdúrà fún àdúrà yóò níjọ́ kò nígbà ìgbà ọ̀làdúrà fẹ́ni tó ti kú a ní kò níjọ́ kò nígbà pàápàá yẹn tó rádá tó ṣẹlẹ̀ sí mi láyẹ̀ wọn bí kan náà bí mi kọ́lọ̀ kó bá sí kíní kó bá ń kẹ́ wọn ọ̀tún sàdúrà náà nù so eléyìí nínú àwọn nǹkan tí ànábì àwọn sàlám tí ó sọ fún wa ní náà a ń ṣe sàárà ojú ẹsẹ̀ fẹ́n tó bá tọ́ sí bákan náà ni tó sì sákì yóò lè máa ká fún yẹn ló mímú ká fún yẹn ló mímú ìyẹn lẹ́ mọ̀ ràn lárúbá yẹn gbà ní yẹn yìí wọ́n mọ̀ gbọ́bọ̀wọ̀ káàkiri wọ́n mọ̀ gbẹ́bọ̀wọ̀ káàkiri kúrò ìmí gan fẹ́ mọ̀ ló tán gbẹ́ sí ẹ̀sàmọ̀ bá gbẹ́ káàkiri ẹ pé ojú ọkàkọ́lá yẹn ó mú mi ń mú lọ ní àbíbẹ̀kọ́ gbogbo àtán mú yẹn àwọn gbaládá ní irú tó yẹ káwà náà àbí ká kọ́ láti fi sí àníbà Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́sìn ilẹ̀ fún wa ayò bá ní èyàn kẹ́ bínú gíní kẹ́ bínú omi agbẹ́bọ̀ kẹ́ sí àdúgbò kan ìkan náà kọ́ lóyọ́ ẹgbẹ́ mùsùlùmí nẹ́gbẹ́ wọ́n yẹn lódì omi yẹn lódì yọ́mọ̀ ẹlọ́kọ́ brọ́dà tó wá ń gbẹ́bẹ̀ wọn máa ń wò bí ṣe máa ń lọ máa ń mérí onígbà tó kọ́ bẹ̀rẹ̀ sí máa pọ́n nídàájí yóò wọ̀ tó wó sí nígbà gbé koro bá ti yóò pọ́n yóò gọ̀wọ̀lé góyá ló ni àgbẹ̀ bọ́wò náà ni nínú tí ó lápẹjúwé onáni bìnà eh, almasjid kíyàn kọ́ mọ́ṣálásí ẹ̀rí pé ẹ̀kankọ́ lákẹrún mọ́ṣálásí àbí kíyàn wá kọ́ mọ́ṣálásí kó tó kú ni àyíngbà tó kú láwọn ọmọ rẹ̀ bá fi ṣe sọ́dákọ́tò lè járíyà yóò mọ̀ lọ́bẹ̀rẹ̀ àyíò mọ̀ kírun bẹ́ẹ̀ yóò mọ̀ gbaládá mọ́ rọ̀yàn kí ẹ mọ́ lè kọ́ fúnra ara rẹ̀ àbí mẹ́wàá tẹ́ lè kọ́ àdúgbò tó fẹ́ kọ́ sí mọ́sálásí ti wà ń bẹ̀ kó mọ́ náwó sí yìí tí ó wà ń bẹ̀ nígbà tó ra jẹnẹrétọ̀ míì fún wọn gbogbo àtọ́ bá ti ń fà ti ń ṣiṣẹ́ sàárà yẹn ó mọ́ sí kíni yóò mọ́ wàlkútùbì náàfíà kíyà tẹ alkùrán yẹlẹ̀ yẹn àti kùrán ní mìtán ti lọ tẹwàá mìtán tẹ pé not for sale ẹta mọ̀ fáwọn èèyàn ìgbàtá yẹn bá ti ń ka alkùrán yẹn yóò máa jẹ́ sọ́dá kọfẹ́ ní tí ó ṣe bákanáà àwọn tíra ẹ̀sìn tó ṣàǹfààní táwọn èèyàn rẹ̀ sìn kọ́ ń bẹ̀ àbí yìí tó yẹ pé tíra náà ni pé inú ìlú ta wáyé o àwọn tó gbédè rẹ̀ kò pọ̀ ẹwọ tó rà tó sàǹfààní kan ẹlọ tú bí wá sí Yorùbá ni ẹwọ̀n tó gbọ́ Yorùbá dáadáa káwá tú káyẹn máa kà lọ káwọn fi gbẹ́sìn wọn yé àbí kan tó sóyìnbó káwọn tán bá lè ka lárúbá náà ká máa ka wàtọ̀làbá ti ha kí ẹmọ rẹ̀ lé ẹ̀kọ́ ẹ̀sìn lọ́wọ́ àtàntàn kẹ́kọ̀ọ́ lóògbà tó bá ti ń kẹ́kọ̀ọ́ gbogbo àwọn àtírí àti tán máa lò nígbà tó bá ti ń lo kí níyẹn yóò máa jẹ́ sàárà fún wa àbá sí fẹ́ nìkan náà ni kódà ni ò bá sí láyé mọ́ yóò máa jẹ́ sàárà fún gbogbo eléyìí náà ń pè ní alwatu tàmù sí tánpẹ̀ ní endowment táyọ́ kan gbé nǹkan lẹ pé sàárẹ́ ilé kó jẹ́ wákìfù kódà èyàn lè fi sọ rí pé wákìfù ilé yìí o bóyá ní nǹkan tọ́ ní ọjù nǹkan kan lẹ̀ ìyẹn lè lómi òjúlẹ̀ lẹ̀ pé wákìfù yìí fẹ́ kọmọṣálásí ni àbójúlẹ̀ fáwọn community ẹ̀fẹ́ kọmọṣálásí àbó náà ló kọ ìyẹn ló fàtí ìyẹn bá fẹ́ ṣe rúgbàbá ìtorí ìtọ́lọ́ tó bá gọyé kó separate ẹ̀ kò nílé kọ́wọ́ mọ̀ gbáládà ẹ̀ lọ àìmọ́yẹ ilé nǹkan mẹ́lùm àbá fílẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá ta gbogbo ẹ̀pọ̀ àìmọye tá àti ń gbọ́ àmì ta rí gbọ́tẹ́nà pé àwọn akífù tí mọ̀ gbẹ̀sán eléyò kó tẹ̀ láti kọ́ fún mọ́ṣáláṣí yẹn kú nínú ilé ó dẹ̀ lọ gàrí fún lọ́dọ̀ jọba eléyò mo ti fi ṣe kí ní mo ti fi ṣe tọ́lọ́ torí yóò mọ̀ gbaládẹ̀ lọ fẹ́mọ̀ ẹ bá lọ yí padà tọ́ ẹ́pá níyàn ti ẹ̀ ní pé kó mọ́ lọ gbére tó nù wá ti ṣẹ́tọ̀ ládà ẹ̀ lè stop ọlọ́run lè wà níyẹn kó mọ̀ gbalada kódà bí bá sí ní tí ò bá sí ní ayé mọ́ bákan nínú tó wá tù lè èyàn lè ní nǹkan ká ilé tí mo kọ́ yìí ó ti pọ̀ mo fi ẹyọ kan lẹ̀ fáwọn opó kó mọ̀ jẹ́ sọ́dákọ̀ fún gbogbo tán bá rí ń bẹ̀ orí wọn ni kán máa lẹ ni kán máa lẹ lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà tí ń fi ṣe asọ́dákọ́tùlù járíyá so ilé ìní sàárà tí ma ń sàn lọ pàṣẹ encourage ara wa kí a gbọ́yé torí pé yóò ṣàǹfààní fún wa nígbàtà bá wà láyé yóò ṣàǹfààní fún wa lọ́jọ́ gbẹ́ndẹ̀ alkiyama kapa fẹ́ kẹ́ ṣe nǹkan fún bàbá wọn báyìí àbí ìyá wọn kó mọ jẹ́ sọ́dákọ́tù járíyá sàárà mi làwọn mọ̀ àkàrà tó fẹ́ lómi tí ó ṣe kíni tí ó dànù lẹ́nu àwa kọ́dún kan táwọn èèyàn ṣe pé ọ̀rẹ́ sàárà àti ọdún kan inú ẹ̀sìn dẹ̀rẹ́ ní tí ò bá ti jọ wà mọ̀ wá court àgbọ̀dọ̀ táìmù ẹ̀ lápẹjẹ sàárà wà mọ̀ wá court ẹ̀rẹ́ àwọn òṣìṣẹ́ ti rósù torí pé ó nígbà tá bẹ̀rẹ̀ onígbà tí a parí tọ́run bá tú wa lẹ̀ kọ́tẹ́kẹ́nìkan ó pọdún kan ó di ọdún méjì ó di oṣù mẹ́rin ó di ogójì ọjọ́ ọlọ́run tú wa lẹ̀ at any time ni at any time ni kéèyàn ṣe nǹkan tó tọ́ nígbà tó tọ́ fáwọn tó tọ́ ìtànpè ní sàárà tí ó dáa ní ó sì jẹ́ ní nítorí tọ́lọ́run bákanáà àwọn sàárà oríṣiríṣi náà wá irú àpẹjúwe wá tún mí ká fún wa ní ẹ̀rí mi nígbàtí àyà kan sọ̀kanu alkùránì ọlọ́ni láǹtàná lòlùbí rọ́ ẹ̀ lè rí dáadáa lọ́dọ̀ ọlọ́run àtà tó ń fi kún mímọ̀ tó ìbùn tẹ́ fi ọmọ tó fi kùnmí ṣe ń fa iná lọ àbíhí alim ọlọ́run gbogbo tẹ́ bá ń ná ọlọ́run bá sọ̀rọ̀ onímọ̀ ń pa